بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته إخوة الكرام ليتي عفي سيدان لكم يا رأي أجابي فشوانين على كاليتوا هنا sàlásàtì kùsùn eléyìí tí bàbá wa Muhammad bin Abdul Wahhab Allahu yarhamu tí wọ́n kọ ah, ibi tí a dé òun náà ni ma'rifatu dini islam bil adilla a ti ṣàlàyé al fún wa ní àná tẹ̀bí tó kù tí a máa ṣàlàyé láàárọ̀ yìí inshallah kareem òun náà ni qawluhu bil adilla gbólóhùn muhammad bin abdul wahab rahimahullahu ta'ala tí wọ́n sọ pé bil adilla ká mọ ẹ̀sìn islam pẹ̀lú al pẹ̀lú ẹ̀rí. Ah, tàbí ká sọ pé gbogbo àwọn nǹkan tí wọ́n tí wọ́n kà ma'rifatullahi wa ma'rifatu nabiyyihi sallallahu alayhi wa sallam wa ma'rifatu dinil islam bil adilla gbogbo àwọn nǹkan tí ó jẹ́ ọ̀ràn yẹn lórí wa ká mọ̀ yìí mímọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala mímọ̀ annabi sallallahu alayhi wa àti mímọ̀ islam ká mọ̀ gbogbo àwọn kíní wọ̀nyí bil adilla ká mọ̀ wọn pẹ̀lú ẹ̀rí so al ó jẹ́ jam'i fún dẹ̀lì púpọ̀ ni orúkọ púpọ̀ ló jẹ́ fún dẹ̀lì dẹ̀lì ni ẹyọkan ẹ̀rí àdílà ó ní àwọn ẹ̀rí ìkàtà ń pè bẹ́ẹ̀ òun náà ni ma yurshidu ila al-maqlub nǹkan tí yóò tọ́ wa sọ́nà lọ síbi nǹkan tá à ń fẹ́ àwọn tó ń pè ní al nìyẹn nǹkan tí ó tọ́ka wa tí ó tọ́ wa sọ́nà lọ síbi tí à ń wá. al-adilla lórí mímọ àwọn nǹkan tí a ti kà fún wa yìí ọ̀nà méjì ló pín sí. alákọ̀ọ́kọ́ oná ni al-adillatu sam'iyya àwọn ẹ̀rí tí a gbọ́ wàládìlẹ́tù làkìlíyà àtẹ̀rí làákàyè méjèèjì òun làwọn ẹ̀rí tí a gbọ́dọ̀ mọ̀ tí ó tọ́ wa sọ́nà lọ síbi mímọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala mímọ̀ anabi sallallahu alaihi wa sallam àti mímọ̀ islam so àwọn adìlátù sam'iyya àwọn ẹ̀rí tí ó jẹ́ pé in tó ń gbára lé ní gbígbọ́ àti àdìlátù làkìlíyà àtàwọn ẹ̀rí tó yẹ pé òun gbára lé làkáyè eléyìí tó ń pè ní àtàmìíyà òun náà lélẹ̀ tó rinlẹ̀ pẹ̀lú wáhíù látọ̀dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala àti láti àtinú súnnà látinú tí Ọlọ́run Ọba àti látinú súnnà annabi sallallahu alaihi wasallam àwọn ẹ̀rí tí ó bá wá pẹ̀lú wáhíù yìí pẹ̀lú revelation yìí àwọn ni aladilatu tam'iyya irú àwọn ẹ̀rí bẹ́ẹ̀ tí ó máa tọ́ka wa lọ síbi mímọ̀ ọlọ́run ọba àti mímọ̀ anabi sallallahu alaihi wasallam àti mímọ̀ ẹ̀sìn islam àwọn ẹ̀rí tí a gbọ́dọ̀ mọ̀ ni. àwọn ilé ìtọ́wájú al-aqliyya òun náà ni ma sábàtà bin nazari wa ta'ammul àwọn ilé tó fẹsẹ̀ rinlẹ̀ pẹ̀lú ríronú wíwòye eléyìí tí ó pèpè lọ síbi ká nímọ̀ nípa àwọn nǹkan tí ojú ọ̀nà yẹn ká nímọ̀ nípa rẹ̀ yìí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí ọlọ́wọ́n bá lọ ta'ala tó ti múrú àwọn ìran àwọn ẹ̀rí wa nínú tírà rẹ̀ alkur'anul karim àwọn àyà pọ̀ gidi gan tí bá lọ ta'ala ti múrú àwọn ẹ̀rí so nínú àwọn àyà tó rí bẹ́ẹ̀ oní tí àwọn àyà tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala máa pè wá lọ síbi pé nínú àwọn àmì ọlọ́run ọba òun náà ni nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí so àwọn ẹ̀rí eléyìí àwọn ẹ̀rí àkìlíyà ni àwọn ẹ̀rí làákàyè ni tí làákàyè wo fi gbàgbọ́ yé pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ́lọ́run ànábì sì ní ọlọ́run ọba ní Islam tilẹ̀ sìn bí àwọn ẹ̀rí títí làákàyè bó ṣe máa ń wárí eléyìí tí ó máa tọ́ka sí àwọn nǹkan tí ọjọ́ ọ̀rọ̀ yẹn kí á mọ̀ eléyìí tá a ti kà síwájú ẹ rí mímọ anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú al-adillatu sam'iyya òun náà ni irúgbónú ọlọ́wọ́ lọ subhanahu wa ta'ala tó sọ pé muhammadu rasulullah walladhina ma'ah nínú suratul fath irú àwọn ẹ̀rí ẹ̀rí tí a ní láti mọ̀ ni nígbà tí a bá fẹ́ fi rin ilẹ̀ pé anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní sábà bí wá rí pé kílẹ̀ rí ta fi mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run ọba ni aya tó wà nínú suratul Fatih yìí aya 29 yìí ó wà nínú kátàbí sẹ̀rí so aya yìí ó fi ń yé wa pé Muhammad anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba dárúkọ rẹ̀ nínú aya yìí pẹ̀lú orúkọ tí ó gbajúmọ̀ jù nínú àwọn orúkọ ànábì sallallahu alaihi wasallam torí pé orúkọ tá ànábì ń jẹ́ kò ń ṣe orúkọ ẹyọ kan ànábì sallallahu alaihi wasallam náà ló ń jẹ́ Muhammad òun náà ló ń jẹ́ Ahmad òun náà ló ń jẹ́ Al-Mahi yìí sìn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ naam so àmójú orúkọ tó gbajúmọ̀ jù náà ni Muhammad Muhammad bin Abdillah ọlọ́wọ́ bá ní Muhammadun ọlọ́wọ́ bá ní Muhammad rasulullah òjíṣẹ́ ọlọ́run ọba ni walladhina ma'a ọlọ́run ní àtàwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ ọlọ́ba àlekèrè wá fẹ́ ròyìn ìṣesí wọn báwo ni wọ́n ṣe ń lò pẹ̀lú àwọn èèyàn ṣùgbọ́n níbi táwa fẹ́ lò nínú àyà yìí náà ni muhammadu rasulullah fífìrin lẹ̀ tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pé muhammadu jíṣẹ́ ọlọ́run ọba ni so eléyìí báyìí nínú àwọn ìmọ̀ tó jẹ́ ọ̀ràn yẹn ká ní nípa anabi sallallahu alayhi wa sallam ni. bákan náà tí a bá lọ wọnú suratu ali imran suratu ali imran aya one forty four ọlọ́ni wa ma muhammadun rasul qad khalat min qablihi rusul. ọlọ́wọ́n bá ní wa ma muhammadun ọlọ́wọ́n bá tó dárúkọ muhammadun bíbáyìí tó jẹ́ àyẹ̀lẹ̀ kejì nínú àwọn ibi tí ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ti dárúkọ annabi pẹ̀lú muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ bá ní wà máa muhammadun ọlọ́wọ́ ní muhammadu jẹ́ nkankan illa rasul àyàfi òjíṣẹ́ muhammadu kì í sọ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ń fẹ́lẹ́ ìpè àkíyèsí àwọn tí wọ́n ti fẹ́ máa ṣe àtìgbọ́yé ipò tí wọ́n gbọ́dọ̀ gbé anabi sallallahu alaihi wasallam sí nítorí pé nígbà tí anabi sallallahu alaihi wasallam tó kú ìdààmú bá apá kan náà sọ̀hábà kódà àrínú àwọn inú àwọn sọ̀hábà tó ṣe rí dà nínú àwọn sọ̀hábà nítorí pé anabi sallallahu alaihi wasallam kú bó tilẹ̀ jẹ́ sí pé púpọ̀ wọn padà padà sínú islam lẹ́yìn ọ̀rẹ́yìn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà àwọn sọ̀hábà ṣe rí dà nígbà tí anabi sallallahu alaihi kú kí sábkọ́tù lisan nìyẹn díẹ̀ náà àwọn sọ̀hábà ó ṣe rí dà wọ́n ṣe rí dà nígbà tánàbí kú tán tí á àwọn ògbà àwọn òsì lè tánàbí bá fi lè kú àwọn òsì islam mọ́ àwọn òsì islam mọ́ nìyẹn sọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa sọ pé wà má muhammadun illa rasul ọlọ́wọ́n bá ní kò sí nkankan tánàbí jama ànábì ò jẹ́ nkankan illa rasul àyàfò jíṣẹ́ kọ́dé kọ́lẹ̀tì min qablihi rusul ọlọ́run bá ní àìmọye àwọn òjíṣẹ́ ló ti lọ ṣáájú ẹ̀ àìmọye àwọn òjíṣẹ́ ló ti kú ṣáájú ẹ̀ so kí o mọ̀ bá rẹ̀ lójijì nígbà tí ànábì sallallahu alaihi wasallam bá kú so ibi yìí náà ẹnu bí tá a fẹ́ lùnú àyà yẹn òun náà ni àlàyé tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ṣe nípa ànábì sallallahu alaihi wasallam nínú suratu Ali yìí torí náà àwọn ẹ̀rí ni tí ó jẹ́ ká mọ ta ni ànábì sallallahu alaihi wasallam ṣe náà àwọn ẹ̀rí tó wá jẹ́ ẹ̀rí làákàyè eléyìí tí a pè ní àwọn eléyìí tó yẹ kó sàbátà bin nazari wa ta'ammul ilé ta sọ pé ó fẹ́ tẹ̀rinlẹ̀ pẹ̀lú wíwòye àti ríronú náà eléyìí báyìí àwọn ẹ̀rí tí a lè rí níbi eléyìí báyìí òun náà ni gbogbo àwọn nǹkan tó wá àtàwọn nǹkan tá nàbí sallallahu alaihi wasallam mú wá nínú àwọn àmì tó fojú hàn àwọn àmì tó fojú hàn tá nàbí sallallahu alaihi wasallam mú wá yìí tó yẹ pé kò sẹ́ni náà tó lè ṣe lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí làákàyè ni tó fi yí wa wípé òjìṣẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ànábì ẹ̀rí ni tó bá làákàyè mu ẹ̀rí ni tí ó ṣe déédéé làákàyè tí làákàyè gbà wọlé àbẹ́rì ni tá a lè ronú sínú làákàyè wa tá a lè wòye sínú làákàyè wa tá a fi mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni ànábì. àwọn nǹkan yìí tó bá jẹ́ sí pé lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ẹlòmíì lè ṣe inú àwọn lárúbáwá tí wọ́n ń pe ànábì lókùrọ̀ tí wọ́n fẹ́ gba ìjà ànábì rẹ̀ wọlé ni wọ́n bá ti ṣe láti ba wọn bá ṣe nǹkan yẹn láti bàjẹ́ pé kí ló gbé wá sí ń lójú séyìn náà lẹ́fi gbà pé ànábì ọlọ́run bá ní ó kí ẹjẹ́ bá náà ṣe fún yín kẹrì àwọn àwọn nǹkan yìí tánàbí sallallahu alaihi wasallam mú wá láwọn àmì tó clear yìí tẹ́nìkan kan ò dán ò rí tẹ́nìkan kan ò sì ní kápá láti ṣe tẹ́nìkan kan ò sì ní lè ṣe títà kìyàmọ̀ ọlọ́run bá ó fi dé àwọn ẹ̀rí nìyẹn tó túmọ̀ sí pé òjíṣẹ́ ọlọ́run eléyìí báyìí àwọn nǹkan kan ní tẹ́yìn ò lè ṣe látọ̀nà idán torí pé àwọn òpìdán ń bẹ lásìkò ànábì sallallahu alaihi wasallam tó mọ idán tó dájú dáadáa títí di sin làwọn òpìdán ti ń bẹ pé wọ́n mọ idán ìgidìyàn tó sì dájú dáadáa tó ti bẹ́ẹ̀ rí kò sẹ́nìkan tó àwọn nǹkan yẹn ṣe torí pé kì í ṣe nǹkan téèyàn lè ṣe pẹ̀lú dán ló fi jẹ́ pé apá nàbí òkè sòkù ìdán tó bá yẹ pé ó kù ìdán ni à ṣé bá ní sìn àwọn àìmọye àwọn òkù ìdán tó yẹ pé wọ́n lè ṣe so wọn bá ti já ráǹkì ẹ̀ láti jọ àbá ti rẹ́ni tó gbóná jù lọ́nu dán so kò kí ń sòkù ìdán so eléyìí ló jẹ́ kó yọ pé nǹkan ẹni yìí ò kì í ṣèyàn lásán nítorí pé n tó ṣẹlẹ̀ sí àwọn nǹkan tó ń ṣe yìí àwọn nǹkan tí ò kì í ṣẹlẹ̀ sí èèyàn so àwọn ẹ̀rí tó bá làákàyè mu nìyẹn eléyìí tó wá tóbi jù tó tóbi jù nínú àwọn àmì yẹn òun náà ni alukur'anu karim alukur'anu karim ló tóbi jù nínú àwọn àmì tí anabi sallallahu alaihi wasallam wá tó fi ń jòjì sí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ẹ wo láti jọ tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ti challenge gbogbo àwọn èèyàn títí dòní kò sẹ́ni náà tó rí irú àyà kan tó wà ní alukur'anu mú wá àwọn ọ̀tá tí wọ́n ti mú nílàkà yìí gidi gan láti gbà yẹn kò sí wọ́n ń gbìyànjú nígbà tó lọ́ba Allah subhanahu wa ta'ala ti ń challenge àwọn èèyàn fàtù bi surati min misliha ẹ̀ mú sóòrọ̀ kan tó jọrú ẹ̀ wá àwọn fàtù bi ashri ayati muftariyat ẹ̀yin náà mú wáyà bí mẹ́wàá wá kẹ́yìn gan parọ́ ẹ̀ mọ́ lọ́ba Allah subhanahu wa ta'ala ẹ̀yin náà máyà mẹ́wàá wá tó jọ orú nǹkan tánàbì mú wáyẹn kẹ́yìn náà wá parọ́ pé lọ́tọ̀ọ̀dọ̀ lọ́wọ́ bá ní káwá wò bẹ́ẹ̀ láti jọ́ tọ́nà balẹ̀ káàkiri sọ àwọn kèfèrí kò rí ti tíráì rẹ̀ tó bá ti ń tíráì rẹ̀ báyìí tó bá ti ń gbé jáde báyìí láàrin ara wọn ló ti mọ̀ sọ pé ọmọ gbélé jáde torí ọba dàrú àbáwọn gbélé jáde yẹ̀yẹ́ àwọn ọmọ ìfẹsẹ̀ ilé ọmọ ìjọrú ilé yìí tí àrẹ́bí mú wa gbogbo Islam bọ́n ṣe pé ní orí tó bọ́n ṣe máa ń ṣe rìṣáàtì tó bọ́n ṣe láwọn nímọ̀ tó ṣé wọ́n rí mú wa dònú láwọn kèfèrí ayé òde òní tó yẹ pé wọn ti ẹ̀fẹ́ gbórúkọ ànábì sétí wọn ẹ̀dẹ̀ fẹ́ gbọ́ ìsìláàmù sétí ṣé wọ́n rí mú wá wọn ò rí mú wá àwọn tí wọ́n lè ṣàlàyé ìyẹn ìjázùl Qur'an bí Qur'an ti jẹ́ mọ̀jíza tán bá analyze fún yẹn yọ́n mọ̀ pé wàláhì Qur'an ní agbára Qur'an ní agbára gidi gan tán bá analyze ìjázùl eh, Qur'an fún yẹn bí Qur'an ti jẹ́ mọ̀jíza kò sí ẹni náà láyé tó lè múrú ẹ̀ wá ó kọjá làákàyọ̀ nìyẹn ọlọ́pàá ló fi jẹ́ pé àwọn àwọn àwọn àwọn ọ̀jọ̀gbọ́n kan láyé lónìí wọ́n tàtàrà ìka Quran àti ìtọ́jú al-Quran ṣe research nípa al-Quran Islam pé ah wàlá ilé ìkọjá ìtọ́mẹ̀dé yẹn lè mú wa ẹ wo látijọ́ tí al-Quran ti wá títí dòní kò sẹ́ni kẹ́kẹ́ tí ó rìvíw al-Quran láyé pé àwọn errors kan bẹ ní al-Quran àwọn àṣìṣe kan bẹ já rìvíw ẹ̀ gbogbo òwe láyé táwọn èèyàn máa ń ṣe kò sí tí òun rìvíw ẹ máa rí ẹ̀rọ ni àwọn researchers wọ́n máa rí pé ẹ̀rọ líle ẹ̀rọ líle tó nù nǹkan tẹ́lẹ̀ ikọ̀ àìmọye ìwé àwọn ìwé táwọn ìlúmínà fi ń tẹ̀sìn ẹ wo bọ́n ṣe ń revise ẹ̀ revise ẹ̀ ṣe yé báyìí sìn revise standard version revise kìíní revise kìíní wọ́n revise ẹ̀ láti join bọ́n ṣe revise ẹ̀ sí bẹ́ẹ̀ ní ẹ̀rọ tó ń pọ̀ sí ẹ̀rọ tó ń pọ̀ sí gidi gan kò sí báìbù náà láyé wàláì wọ́n sọ fún yín pé àní tẹ́ bá lọ ka àwọn privacy báìbù wọ́n sọ fún yín pé ẹ̀rọ ti ń bẹ nínú báìbù ó síríọ̀sì gan ó pọ̀ gidi gan ẹ̀rọ <laughs> nínú ìwé sẹ́pẹ̀ ní ìwé ọlọ́run kọ́ wá ní àṣìṣe báyẹn à irú eléyìí ké iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló máa ń ní ẹ̀rọ báyẹn sọ ẹ wo Quran láti jọ yẹn títí dòní títí dòní so téèyàn bá ń ka Quran tó bá ṣàṣìṣe lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn yóò ti máa kọ̀ rẹ̀ tẹ̀fẹ́ adóminú kése ó ti ń ṣàṣìṣe àbí ẹ̀kọ́ ni so ọlọ́run Allah subhanahu wa ta'ala dìde protect al-Qur'an gan so Qur'an min a'zamiha nínú àwọn eléyìí tó tóbi jù nínú àwọn àmì tí ànábì sallallahu alaihi wasallam mú wá tó jẹ́ àwọn àmì làákàyè ni táàfi mọ ọlọ́run Allah táàfi mọ apá ànábì sallallahu alaihi wasallam jíṣẹ́ ọlọ́run bá ní yàtàmkàlọ́ so ẹ̀rí pé al-Qur'an kó sínú àwọn ìró tó jẹ́ òdodo eléyìí tó ṣàǹfààní àwọn ìdájọ́ eléyìí tí ó ṣàǹfààní tó sì jẹ́ ìdájọ́ déédéé gbogbo àwọn kìíní ló al-Qur'an so bákan náà àwọn àmì míì náà tó tún ṣẹlẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ àwọn khawarikul aada àwọn khawarikul aada àwọn iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu so àtàwọn àwọn nǹkan ìkọ̀kọ̀ tánàbì sallallahu alaihi wasallam mọ́mọ́ fún wa nírò nípa rẹ̀ gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láyé lónìí àtàwọn eléyìí tó padà máa ṣẹlẹ̀ ẹ̀ padà máa rí pàdánù sallallahu alaihi wasallam ti fún wa nírò nípa rẹ̀ yóò mọ̀ wá ṣẹlẹ̀ yé ẹ wo ọ̀rọ̀ ìfìrọ̀ pé àpín seventy three àti wàhálà tí ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ lànà ìbísọ̀ lọ́sọ̀rọ̀ ti fún wa ní ìròyìn nípa rẹ̀ ẹ̀dá kan ó rí bí àbí òrí bẹ́ẹ̀. tẹ́lẹ̀ àwọn èyí lásán ó tó láti fi mọ̀ pé òjíṣẹ́ ọlọ́ọ̀bà lànà ìbísọ̀ lọ́sọ̀lá ẹ wo wàhálà tí ó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà nígbà tánàbí kú tán nígbà tánàbí bá kú tán tánàbí sọ̀lọ́sọ̀lá ti ń sọ wípé àmẹ́rù àwọn tí ó pawọ́rì nǹkan báyìí ó ṣẹlẹ̀ láàrin àwọn nǹkan yẹn ṣẹlẹ̀ gẹ́lẹ́ bá nàìjíríà sallallahu alaihi wasallam ti sọ ni àbẹ́ẹ̀kọ́ ni ẹ wo ìṣẹ̀lẹ̀ ipe ẹnìkan nínú ẹ̀yìn ìyàwó mi ajá ń gbó ní ẹgbẹ́ odò kan ní awhab nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn padà ṣẹlẹ̀ aisha radiyallahu anha ṣẹlẹ̀ sí nígbà tí aisha tó gbéra nílùú àti apá kan náà sọ̀hábà tí wọ́n fẹ́ lọ parí ìjà láàrin àti àti ali aisha débi yẹn ebi odò táwọn ẹbí ń júwe yẹn làjà yẹn bẹ̀rẹ̀ sí máa gbó àyíṣà bẹ̀rẹ̀ sí ọbú sẹ́kùn ni. ànábì ti sọ̀rọ̀ yìí nígbà tó wà ní ayé pé ewu nínú ìyàwó mi làjà ń gbó làjà ń gbó ma ní awahab tẹ́gbẹ́ kí níyàwó ta kó pé làjà ń gbó ma lára àbáwọ̀ débẹ̀ ẹ̀bù ní awahab. níjọ́ tí nǹkan yẹn ṣẹlẹ̀ táyé ń sàrí pé àsóhun ni ànábì sallallahu alaihi wasallam ló ń sọ̀rọ̀ yìí nípa rẹ̀ níjọ́ tánàbì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ yẹn gbogbo irú àwọn nǹkan yẹn láwọn nǹkan tó jẹ́ sí pé àwọn nǹkan ni sọ́yẹ́ pà nẹ́bí sallallahu alaihi wasallam tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ fún wa àwọn nǹkan tó yẹ pé kò sí bí yẹn ti lè mọ́ láyé àyàfi kó jẹ́ pé wáhíù látọ̀dọ̀ ọlọ́run ọba ló gbé wá fún yàn tó yẹ báyìí sì àìléyìí nínú àwọn àmì tí ó túmọ̀ sí pé òjìṣẹ́ ọlọ́run bàrà nẹ́bì ni torí pé àwọn nǹkan yìí rèé kò sí bí yẹn ti lè mọ́ àfikọ́ yẹ kọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala òun ló fún yẹn ní ìrò nípa rẹ̀ pé lásìkò báyìí nǹkan báyìí ó tẹ̀lẹ̀ eré náà túmọ̀ sí pé ọlọ́run Allah subhanahu wa ta'ala gbogbo ìmọ̀ tí ó tẹ̀lẹ̀ títí tọ́jú kìí síwájú káwọn nǹkan yẹn tó máa ṣẹlẹ̀ torí pọ́nà ọba àdékẹ́lẹ́ fún ànẹ́bì ní ìrò àwọn nǹkan yẹn pé àwọn nǹkan kan ó ṣẹlẹ̀ lásìkò báyìí ẹ wo àwọn àṣírọ́pù sáà àwọn àmì pé ayé ó parẹ́ tánàbí sallallahu ti kà fún wa ẹ wo àwọn eléyìí tó ti ṣẹlẹ̀ mẹ́tì gbogbo anáà ti fojú rí ẹ wo àwọn eléyìí tí ó padà ṣẹlẹ̀ yóò padà ṣẹlẹ̀ ó clear yóò padà ṣẹlẹ̀ gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tí Dájjàl bá jáde gbogbo oríṣiríṣi bí òòrùn ṣe wọ̀ níbi tí ń yọ gbogbo bí iná kan ó fi dìde láti àyè kan tí ó kó àwọn èèyàn tó yẹ báyìí sí so wúrú àwọn nǹkan yẹn kò rọrùn fún yàn láti nímọ̀ nípa rẹ̀ kíkẹ́ bá ṣe pé ẹ̀rí bá gbé wá látọ̀dọ̀ ọlọ́run bá lọ́sùn fún àwọn àwọn eléyìí ló ń túmọ̀ sí pé ànábì òjì sí ọlọ́run bá ní níparí téèyàn bá lọ ka ìtàn ànábì sallallahu alaihi wasallam ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mu'jizat ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ̀ tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó yẹ kó lágbára gidi yẹn tó lágbára gidi yẹn àwọn iṣẹ́ ìyanu tó pọ̀ tó ṣẹlẹ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú ẹni inshiqaqul qamar nínú ẹni bí òṣùpá ti pín sí méjì tí àwọn kèfèrí béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam pé tó bá fẹ́ káwọn gbà kó jù sí Ọlọ́run bá ni kó bẹ̀ lọ́wọ́ bá kó òṣùpá pín sí méjì òṣùpá sì pín sí méjì òṣùpá pín sí méjì tó clear báyìí tí gbogbo èèyàn rí báyìí tí kò òṣùpá ti pín sí méjì tánàbí sallallahu alaihi wasallam bẹ̀ lọ́wọ́ bá kò sẹ́ni náà tó lè ṣerú ẹ̀ kò sẹ́ni náà tó ṣerú ẹ̀ síwájú ànábì sallallahu alaihi wasallam àtìlẹ́yìn ànábì kò sẹ́ni tí ó lè ṣe bébà ní sí pínpín kọ́mọ̀rù yẹn dẹ̀ ni nínú àwọn ashratu sáà ni iqtarabati as-sa'atu wa inshaqqa al-qamar ọlọ́ọ̀bá alikẹ́lá ní àsìkò alqiyama ti tó báyìí ó ti súnmọ́ wa inshaqqa al-qamar òṣùpá pín sí méjì so inshaqqu al-qamar tọ́lọ́ọ̀bá alikẹ́lá rí fáà sí mẹ́yẹn lásìkò ànábì sallallahu alaihi wasallam ló ṣẹlẹ̀ tó yẹ báyìí sí so kọ́nà bá kó sànà wa nínú àwọn mẹjìzá tó ṣẹlẹ̀ sí anabi sallallahu alaihi wasallam omi a máa láti inú ìka anabi omi a máa sun tómi ọmọ sun nínú ìka anabi tí gbogbo àwọn sọ abájẹ rẹ láwọn rí báyìí bómi sí ń sùn nítorí pé wọ́n rómi kékeré wọ́n dẹ̀ fẹ́ sàlùwàlá kò sómi tó fi sàlùwàlá anabi dẹ̀ nìkan gbómi kékeré yẹn wa anabi ti tọ́ ọ̀bọ̀ omi sì ń sun jáde látọwọ́ anabi sallallahu alaihi gidi gan àìmọye tó pọ̀ gidi gan nínú àwọn nǹkan tó yẹ pé kò pọ́síbù kó ṣẹlẹ̀ sí ìyàn tó ṣẹlẹ̀ sí ànábì sallallahu alaihi wasallam táwọn sàhábà dẹ̀ fojú rí tí wọ́n dẹ̀ gbé ìró fún wa wọ́n gbèrò wá fún wa wá ní lórí ẹ̀ ṣùgbọ́n àwọn kíní yìí náà ẹ̀rí làákàyè ni ẹ̀rí tó ṣe déédéé làákàyè ni ẹ̀rí téèyàn lè ronú sí ni so àkọlọ́mọba Allah subhanahu wa ta'ala kó wa so ẹ̀rí làákàyè yẹn wá túmọ̀ sí pé èèyàn máa dánú rò fúnra yẹn ẹ rí inú alukur'an gẹ ẹ rí inú tó yẹ pọlọ bá ní pẹ̀lẹ́ ọmọ sọ fún yín pé ẹ ronú táwọn nǹkan yìí ẹ wòye táwọn nǹkan yìí ara àwọn ẹ̀rí ni pé ọlọ́run bá ń bẹ ara àwọn ẹ̀rí ni pé ara ànábì iṣẹ́ tẹ́ẹ̀mọ ara àwọn ẹ̀rí fún un tó yẹ pé ó ṣe déédéé làákàyè tó yẹ bá yẹ sí inú àwọn àmì táfi dá ọlọ́run bá mà àfi táfi mà ànábì sallallahu alaihi wasallam so níparí ni pé àyà tí àbí àlàyé tí a ṣe lánàá tí à lórí ọ̀rọ̀ àlìsíwà so tí wọ́n padà ṣe àfikún pé báyá kí á ṣàlàyé lórí ọ̀rọ̀ pé níbo ni Allah subhanahu wa ta'ala wà síwájú kó tó dá sánmà àtilẹ̀ níbo ló wà ọ̀rọ̀ ni tó pàtàkì dáadáa tí àwọn àfáàlẹ̀ ti sàlàyé ẹ̀tàn sí yẹjú ẹ̀ Allah subhanahu wa ta'ala àkídà wa ni pé ó wà fil ulu ó wà níbi tó ga síwájú kó tó dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje síwájú kó tó dá al-arshi bákan náà ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala fi jihatil ulu ọlọ́ọ̀bà àlìkẹ́lá wà bí tó ga náà ni tó ti bá yín sìn so láti láti à láti ìpìnlẹ̀ àbí láti ìgbà tí ó ti pẹ́ tẹ́nì kankan ò mọ ìgbà náà tí ó sì ní ìbẹ̀rẹ̀ òun náà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ló ti wà tí ò ní bẹ̀rẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ti wà ní ibi tó ga tó ti báyìí sí so ìsọpọ̀ òun dá sánmà àti ilẹ̀ fọ́jọ́ méje òun sì dá làárùsì kò túmọ̀ sí pé lẹ́yìn ìgbà yẹn ló tó wá wà níbi tó ga so látìgbà tí ó ti pẹ́ tí ò ní tí ò sí pínlẹ̀ fún lọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala ti wà níbi tó ga tó ti yé báyìí sìn so eléyìí báyìí ni nǹkan tí ó rinlẹ̀ pẹ̀lú ẹ̀rí so tó sì yẹ kí ó sì jọ́ra yẹn kí gbogbo èèyàn ká nígbàgbọ́ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ahlus sunnah wal jamaa'ah so abẹ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kí ó fún alágbọ̀ọ́yẹ islam la ilaha illallah subhanaka allahumma wa bihamdik ṣẹ́dọ̀ la ilaha illa anta astaghfiruka wa ilayk alaikum salam èyí tí àmọ̀mọ̀ tẹ́lẹ̀ ní pé ní rádábá jòkó a lè rọ̀pọ̀ a lè rọ̀pọ̀ fún sí àyàpọ̀ ọ̀tún àti ká fi ọwọ́ méjì ká rọ̀pọ̀ fún sí ọwọ́ méjì sẹ́yìn báyìí dáwọn gbọ́dọ̀ ẹnì kan ní owó sí alèrògbò fún síbẹ̀. ìwà tó wá gbọ́ nǹkan wípé ní Ah, nǹkan tẹ́mi mọ̀ pẹ̀lú ẹ̀rí tó wá nínú súnà nàbí Dawud òun náà nípa nàbí sallallahu alaihi wasallam kọ́ wa ọkọ̀ fún wa láti rọ̀gbọ̀kún kágbára lé ọwọ́ òsì so ànábì sallallahu alaihi wasallam kọ́ so eléyìí sì lè mímọ̀ tó rinlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfáà tí wọ́n sọ so eléyìí tí ẹ sọ́ǹtì yẹn mi mi nímọ̀ nípa rẹ̀ sọ́lọ́dù àti sọ́lọ́. ọ̀rọ̀ nípa musafaha ká bára ẹni lọ́wọ́ nígbàtí a bá nígbàtí a bá pàdé ara wa sunna ni hadithu albarra ibn azib òun ni ó gbé wá alimam abu dawud rahimahullahu ta'ala wọn gba hadithu náà wa anabi ni mami muslimin yaltaqiyani fayusafihani illa ghufira lahuma qabla an yaftariqa ànábì ní mùsùlùmí méjì ò ní pàdé kí wọ́n wá bára wọn lọ́wọ́ mùsùlùmí méjì ò ní pàdé kan bára wọn lọ́wọ́ àfikọ́ jẹ́ sí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ wọn fún wọn tí wọ́n fi túká so hadith yìí fi rinlẹ̀ wípé bíbára ẹni lọ́wọ́ mustahabu ni kódà ó ní ládàá gidi gan ó dẹ̀ ń ṣe sábàbí ìráforíjìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala. bákan náà hadith anas bin malik radiyallahu anhu wọ́n bi léèrè pé àkànnà ti musafahatu fi ahdi nabiyyi sallallahu alayhi wa sallam ìkan náà ọmọ kéwù rẹ̀ tabi'iyyun jalil òun ló bi léèrè bẹ́ẹ̀ tàlẹ́ni náà Qatada Qatada bin Di'ama as-Sadusi ó bi Anas Malik léèrè yìí ǹjẹ́ bíbá lọ́wọ́ ni nǹkan tí àwọn sọ̀hábà máa ń ṣe lásìkò ànábì sallallahu alaihi wasallam bí ó ní bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ tó túmọ̀ sí pé bíbá ara lọ́wọ́ súnnà ni àbí ẹ̀kọ́ ni náà gbogbo àkígbà tá a bá wá pàdé a máa bára wa lọ́wọ́ a pàdé lórí ìrìn ni àbí a pàdé níbi ìjòkó ni àbí ẹ̀kọ́ ni nígbà tí al-liqa'u bá ti ṣẹlẹ̀ ìpàdé bá ti ṣẹlẹ̀ ìpàdé náà nípàdé ó máa jẹ́ èèyàn kan wá dé nísìnyí báyìí sẹ̀mọ̀ ní so wá fẹ́ ṣe ọwọ́ bá gbogbo alọ́wọ́ ráǹdì kò sí bá tún bí eléyìí kò sáburú kan bí eléyìí báyìí tó ṣe báyìí sí nítorí pé ó ṣe súnnà ni tó bá dẹ̀ sálámà sí wa tí ò bá gbogbo alọ́wọ́ kò ń sọ̀rọ̀ yẹn ni kò bá gbogbo alọ́wọ́ kò bá dẹ̀ bá wọn kan lọ́wọ́ kọ́ má bá wọn kan lọ́wọ́ kò ń sọ̀rọ̀ yẹn ni pé àgbà ah, tó ṣe bá wọn kan lọ́wọ́ ló gbọdọ̀ bá lọ́wọ́ o tó ṣe báyìí sí so àìlè báyìí ìgbàláyè wà fún láti ṣe eléyìí tó bá tó bá fẹ́ ṣùgbọ́n tó bá bá gbogbo alọ́wọ́ rí tẹ̀sí mọ̀ pé oyè so súnnà ìbánilọ́wọ́ rẹ̀ yóò pọ̀ dáadáa gbogbo àná láti jàǹfààní musafaha tánàbí sallallahu alaihi wasallam pé wá sí kàmọ́ sojú kòkòrò rẹ̀ pé téèyàn bá pàdé téèyàn ti bàrẹ̀ ní lọ́wọ́ sọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala máa forí ẹ̀ṣẹ̀ jìyàn títí èyí ò fi túká ni tó ṣe báyìí sí ẹnu nǹkan táwọn afáàmọ́ ń pa kíyèsí lórí ẹ̀ òní gbé kéèyàn sálámà dá sálámà rí kọ́ ráhùn tí lọ́ sálámà rí kọ́ ráhùn tí lẹ́kọ́ máa bá gba àwọn èèyàn lọ́wọ́ lọ lórí ọ̀ràn ìyẹn ò bí dáa nìyẹn tó ṣe báyìí ṣùgbọ́n àpàdé ọjẹ́ lórí ìjòkó láti pàdé ni àpàdé níjòkó ni àpàdé lórí ìrìn ni àpàdé lẹ́yìn àyíká yìí ni so ó ti ká bara ẹni lọ́wọ́ èyí òun sunna ni ẹnu àwọn nǹkan tó tó wá gbajúmọ̀ dáadáa ni pé táwọn yẹn bá tún fẹ́ túká wọn ń bara wọn lọ́wọ́ èyí òun ni kí akọrọ àdúgbò fún so sheikh sọ́nù sèmínà rahimahullah ta'ala wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ pé àwọn sàhábà wọn kì í ṣerú nǹkan yìí tí bá pàdé lọ́jà wọn bara wọn lọ́wọ́ tó bá ti ń lọ wọn sàlámù wọn mà lọ náà pé tí wọn a kíyèsí hádà wallahu a'lam. kò sẹ́ẹ̀rì kankan tó wà. Mm, mm, mm. mo ti ṣàlàyé rẹ̀. mo yé mi sẹ́yà àti pé ẹni tó sọ ẹ́ sà wò àti òun sọ òun dúró yẹ pé. ẹ kó nǹkan tá a kàn ṣe ni pé báyà tó bá fẹ́ dá pọ́blẹ́mù kalẹ̀ kéèyàn bí léèrè kílẹ̀ rí tí ó gbára lé lórí ẹ̀. sọ ìtí mo mọ̀ tí àwọn ẹlòmíì ń sọ torí pé mo mọ ibi tí àwọn ọ̀rọ̀ yẹn ti jáde òun náà ni sẹ́fù sheikh sọ́ni alùsèmín nígbà tó ń ṣe sẹ́fù ìyáàbù sọ́lìhìn àlàyé tó sì wà ń bẹ̀ ni mo ti ṣàlàyé fún yẹn báyìí ṣàlàyé ni mo ti ṣàlàyé fún yẹn ṣẹjọ́ rẹ̀ sábà yìí sì so àwọn nìkan ni mo mọ̀ pé àwọn èèyàn míì ń ti àṣìgbọ́ rẹ̀ ó ti so ó kàn jẹ́ sí pé ìyẹn lè béèrè lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ pé kílẹ̀ rí tó gbára lé tó kọ̀ fún wa torí pé o fẹ́ máa kọ nǹkan yìí fún wa nísìn torí kò dáa bí tó sẹ́yìn bá sì ti sọ pé nǹkan ò dáa yóò fún wa lẹ́rìí tí ò fi dáa torí pé n táwa rí ẹ̀rí táwa rí ni pé tàbá pàdé ara wa ò súnà ní ká bara wa lọ kódà wọn bí aná léèrè bẹ́ẹ̀ ó dẹ̀ ní bẹ́ẹ̀ ni báwọn ṣe máa ń ṣe nìyẹn lásìkò ànábì sallallahu alaihi wasallam so hadith wal barra bin azib náà ni mo dẹ̀ ti wáyé tánà sallallahu alaihi wasallam sọ láti ń bẹ́mi ká pàdé ara wa ká bara wa lọ́wọ́ ó yẹ báyìí sí yìí so n táwa rí ẹ̀rí fún nìyẹn so tí ẹ̀ka bá sọ pé a kò sẹ́rí fún kí ẹ̀ máa ba àwọn èèyàn tó pọ̀ lọ́wọ́ tàbá pàdé wọn lórí ìjòkó yóò fún wa ní ẹ̀rí tí yóò gbé ní tí a ti nípìnlẹ̀ táwa mọ̀ pẹ̀lú ẹ̀rí yẹn tí yóò gbé kú àbí ẹ̀kọ́ ni Allahu a'lam. Alaikum salaam. Ọ̀dọ́ ìlú làwọn wà lè fún gbàgbé. Wọ́n rá sí ìgbàlè ọ̀pá ẹ̀yìn mọ́ láti máa Naam, alaikum salaam. Naam, eh. Gracias. Ah, àwọn nǹkan méjèèjì tí wọ́n sọ yẹn síwájú kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn fi fatwa bàbá wa Muhammad bin Salih al-Uthaymin rahimahullahu ta'ala wọ́n fi hàn mí sí nínú tírà wọn liqa'u al-bab al-maftuh ní page 232 ibi tó ti sàlàyé nípa ìmọ̀ bá wọn yàn lọ́wọ́ nígbà pàdé wọn lórí so wọ́n ní hal mina sunna ti musafahatul julus ǹjọ́ wà nínú sunna ká bá àwọn èèyàn tí wọ́n jòkó قال فضيلة الشيخ محمد بن صالح محمد صالح العثيمين رحمه الله وني olùmọ̀ ọlọ́lá jùlọ ni olùmọ̀ àgbà ni Muhammad Salih al-Uthaymeen kọ́nà bá kí bá wa kẹ́ wọn sọ pé idha laqita akhaka fasafihu hadha tayyibun tí wọ́n bá pàdé ọmọ ìyá yàn kábà lọ́wọ́ wọn lélẹ̀ ìtọ́ dáa ni lakinna ash-shay'a alladhi ahdathahu an-nasu wa la a'lamu lahu aslan fi sunnah wọ́n ní ṣùgbọ́n nǹkan táwọn èèyàn dálẹ̀ tí àwọn ò sì ní táwọn ò sì ní ìmọ̀ kankan nípa pé sópó nípìnlẹ̀ nínú súnnà àwọn ò mọ ìpìnlẹ̀ kankan fún nǹkan yẹn nínú súnnà annahu idha dakhala al-majlisa qala yusafihuhum wahidan wahidan yamurru alayhim hadha laysa min as-sunnah wọ́n ní òun náà ni pé téèyàn bá wọ ìjòkó kan sìn téèyàn bá dé ìjòkó kan sìn yóò wá máa bá gbogbo àwọn èèyàn lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan yóò máa kọjá yóò máa ba òǹkálukú lọ́wọ́ lẹ́yìn kọ̀ọ̀kan wọ́n ní haza laysa mina sunna wọ́n lè báyìí kò sí nínú sunna لأن النبي صلى الله عليه وسلم كان يدخل المجالس ولا يصافح الناس wọ́n ní torípa nabi sallallahu alaihi wasallam a máa a máa wọ àwọn ìjòkó táwọn èèyàn jòkó sí wala yusafihu an-nas ànábì ò sì ní bá àwọn ànábì ọkàn jókòó níbi tí jókòó bá parí sí ni wa khairul hadi hadi rasulillahi sallallahu alaihi wasallam ilé tó ti lórí jù nínú lànà onan lànà nabi sallallahu alaihi wasallam wa mashayikhuna as-sabiquna wọ́n ti tán ti kọjá ṣe bẹ́ẹ̀ ní jókòó tí wọ́n náà wa kin ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn lakin hadatha hadha min ba'd al-ikhwati al wọ́n ní ṣùgbọ́n nǹkan yìí ó ṣẹlẹ̀ látọ̀dọ̀ apá kan nínú àwọn ọmọ ìyá tí wọ́n dúró dédé zanna minhum annaha adhihin musafaha kan musafaha ti máa ń mulaqat wọ́n ní in tí wọ́n sì lérò in tí wọ́n rò lórí nǹkan tí wọ́n ń ṣe yìí òun ni wípé ìbáraẹnilọ́wọ́ yìí ọ̀dà ẹ̀jẹ̀ bíi ká báraẹnilọ́wọ́ nígbà tá a bá pàdé ni walaysa kadhalik ṣéèkì ní kò sì rí bẹ́ẹ̀ wal mulaqatu wal mulaqatu kullu wahidin yulaqi asrani wọ́n ní kátán pẹ̀lú al-mulaqat kò lẹ́ ní kí a pàdé ara ẹni amma hadha farajulun dakhala ala an-nasi jalisin wọ́n ní ṣùgbọ́n ilé tó ń ṣẹlẹ̀ yìí àwọn náà ni kí èèyàn kan kó kó wọlé tọ̀ àwọn èèyàn tí wọ́n jókòó òun lélẹ́ sallallahu alaihi wasallam ṣé ó jẹ́ ẹni tó jẹ́ sí pé tó bá wọlé tọ àwọn èèyàn só máa ń sálámà sí wọn lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n bá wọn lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan man kana indahu sunnatun fi hadha falyukhbiruna biha sheikh ni ẹni ẹni tí ó bá wá ní sunna kankan lọ́wọ́ lórí ẹ̀ fàkọ́ìrù hadi hadi rasulillahi sallallahu alaihi wasallam eré tó lóore jù nínú ìlànà náà ìlànà nabi sallallahu alaihi wasallam tá a bá ti rí nǹkan kan mí kàzálìkà ayébọn báàdùn náà sí idha dakhala bada bil yamin min indi albab wọ́n níbẹ̀ náà ni ó máa ń ṣẹlẹ̀ bákan yóò bẹ̀rẹ̀ láti bi ẹ̀gbẹ́ ọ̀tún ilẹ̀kùn walaw kana asghara alqawm kódà kọ́ bá jẹ́ sí pé èèyàn tó wà níbi ẹgbẹ́ ilẹ̀kùn lọ́nà ẹgbẹ́ ọ̀tún yẹn òun ló kéré jù láàrin àwọn èèyàn wàhálà gọ́làpọ̀ wọ́n lélẹ̀ àṣìṣe ni ìdáàdà kọ́ ìta fábdà bil akbar wọ́n ní tí wọ́n bá wọlé bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹni tó dàgbàlagbà jù níbi ìjòkó yẹn ni ikó ti bẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀ látẹ̀gbẹ́ ọ̀tún nítorí pé tó bá yẹ pé ọmọ ẹni tó kéré jù lọ nínú wọn ló bá wà lẹ́gbẹ́ ọ̀tún tó bá gbé láti bẹ̀ èèyàn ti ṣàṣìṣe ah, kàmọ̀já àfi hadithi àní nàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe wá nínú hadithi tó wá látọ̀dà nàbí sallallahu alaihi wasallam wípé thumma biman an yaminik lẹ́yìn náà ni kó wá lọ sí ọ̀dọ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ wa innama tabda'u bil yamin idha kanu an jambayk wọ́n ní ìgbà téèyàn máa bẹ̀rẹ̀ láti bí ọ̀tún òun nígbà tó bá yẹ páwọn èèyàn bá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì wa ìgbà yẹn ni ó bẹ̀rẹ̀ níbi ọ̀tún kó tó lọ síbi èsì àwọn èèyàn wà lẹ́gbẹ̀ẹ́ méjèèjì so wọ́n ní ìgbà yẹn ní tí yóò ṣe ni pé èyí ó bẹ̀rẹ̀ látẹ̀gbẹ́ ọ̀tún wahidan an wa wahidan an shimalik èyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ ìkan wà òsì rẹ̀ tabda bil yamin wà bẹ̀rẹ̀ látẹ̀gbẹ́ ọ̀tún gbà yẹn asghar kò bá jẹ́ pé òun ló kéré jù amma inda dukhul ṣùgbọ́n tó wáyé pé wa i'ta al qahwa àbẹ́yàn fẹ́ fáwọn èèyàn ní kọfí tí kọfí ẹfẹ́ fún awil shai abẹ́rẹ́ fún wọn ní tíìmù awil awil bakur abẹ́rẹ́ fún wọn ní nǹkan mímu tó ń jẹ́ albakur náà mu fabda bil akbar bẹ̀rẹ̀ látòrí ẹni tó dàgbà jùlọ ni summa biman an yaminik lẹ́yìn náà tó bá fẹ́ni tó dàgbà tán òsì wá fẹ́ni tó wà ní ẹgbẹ́ ọ̀tún rẹ̀ hatta tẹ̀tẹ̀hìyà tí tí wà fi parí nǹkan yẹn summa ud ila man ala yaminil akbar lẹ́yìn náà kó wá padà sí ọ̀dẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tó tó tó dàgbà jùlọ wa khudhum wahidan wahidan kí wọ́n wá mú wọn ní ẹyọ kọ̀ọ̀kan kọmọ bá lọ báyìí so nǹkan tí ó ń sàlàyé bí lẹ́yìn gbogbo àti gbọ́ yìí so tí a dẹ̀ ti kà fún wa yìí so látara pé mọ́kìbù ṣèkì ni pé anabi sallallahu alaihi ó máa ń wọlé tọ àwọn èèyàn tí ò ní máa sálámà sí wọn lẹ́yìn kọ̀ọ̀kan tí ò ní bá ọgbọ́n lọ́wọ́ pé nǹkan táwọn ìgbìmọ̀ ṣe ni pé àdébìmọ̀ ń gbajú jókòó pé tó bá ti wọlé kó sálámà sí gbogbo àwọn èèyàn kó sì jòkó sí ibi tí ó bá tí ó bá yẹ kó jòkó sí so bánàbí ṣe máa ń ṣe nìyẹn so àwọn wá ní pé tó bá yẹ pa bá lẹ́nìkan tó lẹ́rìí wípé tánàbí sallallahu alaihi wasallam o àdébìmọ̀ ó máa ń sálámà sí gbogbo èèyàn lẹ́yìn kọ̀ọ̀kan tó ó túmọ̀ sí pé nǹkan tó ń sọ̀rọ̀ ní nǹkan méjì ni ìsálámà sí gbogbo èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yìí ba gbogbo wọn lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan lọ ráǹdì bẹ́ẹ̀ tẹ̀sí ọ̀nà sábà ní sè so nǹkan táwọn wá ń gbìyànjú àti fẹ́rẹ̀ lẹ̀ ni pé ìsálámà ẹyọ kan táwọn ẹbí sọlá ọ̀sán abájí sálámà sí gbogbo wọn òun náà ni so ànábì ó sì jókòó èdè pé ànábì ọmọ wa ba gbogbo wọn lẹ́yọ lẹ́yọ kọ̀ọ̀kan eléyìí tó tọ́ sí ni ẹ rí i pé yóò nira fún yẹn láti rí ẹ̀rí tí ó sọ pé ànábì sallallahu alaihi wasallam máa ń ba gbogbo wọn lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan tó tọ́ so náà fi sọ pé ẹni tó bá rẹ́rìí kan o so tẹ́lẹ̀ túmọ̀ sí pé àwọn olùmọ̀ máa ń fààyè ìgbìyànjú lẹ̀ pé kèsì páwọn ìgbìyànjú mọ́sálà ìṣèhàdíyà ní ìgbìyànjú táwọn rèé ní táwọn rí rèé ẹni tó bá rí ẹ̀rí mi tó yàtọ̀ fún nǹkan táwọn ń sọ ẹ̀kọ́ fi sàwọn láǹfààní tẹ̀sẹ̀ ní sábà nìsín ó sí pé ìgbà míì àwọn olùmọ̀ míì lè fojú mi wo nǹkan tí ṣèkì fòjúwò tó yẹ sí pé nǹkan tí àwọn ń tú lórí ọ̀rọ̀ mọ̀lá kọ́ọ̀tì yẹn ò ní pé ìpàdé ni ṣẹ̀tẹ́nà sàmáyìntì àwọn olùmọ̀ míì wọ́n lè fojú mi wò ṣẹ̀tẹ́nà sàmáyìntì because mọ́sálà ìṣèhàdíyà ni pé ṣùgbọ́n eléyìí tí ó fẹsẹ̀ rinlẹ̀ ni pé nǹkan táwọn fi ń rinlẹ̀ ni pé kò sínú sí sí ànábì sallallahu alaihi wasallam tí ìta fi rẹ́rì wípé tánábì sallallahu alaihi wasallam bá wọ́ ìjòkó kan ànábì máa ń ba gbogbo èèyàn yóò mú mọ̀ṣá kọ̀dá ni yóò mú ẹ̀ẹ́dẹ̀ rí pé kò kí ń ṣe pé ó wà ló ṣe sí àwọn èèyàn náà bẹ́ẹ̀ bẹ́yàn dé halkọ nísìn àbíyàn dé dùrúsù kan táwọn èèyàn pọ̀ lọ kò rọrùn fún èèyàn kéèyàn máa bá gbogbo wọn lọ́wọ́ lọ ṣẹjọ́ ní sáma nísìn so nítorí pé màṣákọ̀ gidi ni ìnira gidi ló mú dání pé mo fẹ́ bá gbogbo àwọn èèyàn tó wà lórí ìjókòó mo fẹ́ bá wọn lọ́wọ́ lọ tó ṣe bá nísìn so eléyìí ni àlàyé tí ó wá látọ̀dọ̀ Sheikh Sọ́lé Òsèmí so àjẹpẹ́ lè báyìí tó yàtọ̀ àlàyé lè báyìí kún ju eléyìí tó wà nínú Sharhu Riyadus Salihin ó kún jùlọ nígbà tó ń sàlàyé hadithu al-Barra Azib tí mo sọ lẹ́ẹ̀kan yẹn so mo rí pé kéèyàn sì kéèyàn gbá fatuwa yìí mú kí téèyàn ó fi rí nǹkan míì tó lóore jùlọ ẹjọ́ ìrọ̀lá báyìí sì so téèyàn bá wá rí nǹkan míì tó lóore jùlọ so èmi rí pé ó dáa kéèyàn kọ́ ládàrú olùmọ̀ yìí torí ìgbìyànjú táwọn ti ṣe lórí ọ̀rọ̀ ọmọ àti ẹ̀rí tó ń béèrè fún tó jẹ́ sí pé ẹni tí ó rí rẹ̀ mú wá yóò ní gbìyànjú tó lé tí wọn bá tó tó jálẹ̀ so Allahu a'lam. Thank you.